والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الخامس وأربعمائة وعن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا ارتحل في سفره قبل أن تزيغ الشمس أخر الظهر إلى وقت العصر ثم نزل فجمع بينهما فإن زاغت الشمس قبل أن يرتحل صلى الظهر ثم ركب متفق عليه وفي رواية للحاكم في الأربعين بإثنان صحيح صلى الظهر والعصر ثم ركب وأبي نعيم في مستخرج مسلم كان إذا كان في سفر فزالت الشمس صلى الظهر والعصر جميعا ثم ارتحل وعن معاذ رضي الله عنه قال خرجنا مع النبي صلى الله عليه وآله وسلم في غزوة تبوك فكان يصلي الظهر والعصر جميعا والمغرب والعشاء جميعا رواه مسلم الحمد لله ẹ̀wà tá a ti ṣe àlàyé nípa irú ìrìn àjò léyìí tó máa ń bí kéèyàn ó ṣe sọ láti ní fásitì tá ti ṣàlàyé nípa ìjọ eléyìí tó máa ń bí kéèyàn ṣe kọ́sù. bàbá tó wá mú àdéhùn mi wá fún wa eléyìí tó ṣe kó náà dá lórí apá kan nínú àwọn àdẹkùn eléyìí tó náà ní kí ṣẹ̀ríà Islam kókó sínú. òun náà ní ìdẹ̀kùn tó ní í ṣe pẹ̀lú pípa sọ láti méjì pọ̀ fún onírìn àjò gẹ́gẹ́ bó ti ṣe yé wa wípé as-safaru madhinnatu al-mashaqqa wa illam tatahaqqaq al-mashaqqatu bil-fi'l ààyè kọ́rẹ́yàn ìnìrìn àjò ṣe kódà kó ti fi kọ́rẹ́yàn lódodo ìdí nìyí ṣẹlẹ̀ àfisẹ àwọn àdẹkùn fún wa lóríṣiríṣi nígbà tá a wà lórí ìrìn àjò ìdẹ̀kùn sísọlá tó nírọ́kà mẹ́rin kódó nírọ́kà méjì ìdẹ̀kùn káṣí ẹ̀sìn sọlá tó méjì papọ̀ lákòókò ọ̀kan nínú méjèèjì pàápàá jùlọ sọlá tó gbọ́họ̀ káàkiri papọ̀ pẹ̀lú sọlá tó làásù sọlá tó maghrib káàkiri papọ̀ pẹ̀lú sọlá tó láàyè àtikpàtọ̀ láti méjì pọ̀ bá pín sáyè níbi àtikpàtọ̀ láti fẹ́jẹ̀ papọ̀ máa sọ̀láàtúl bọ̀rọ̀ gẹ́gẹ́ bí òtítí sáyè láti pa sọ̀láàtúl fẹ́jẹ̀ papọ̀ láti làyíṣà òṣùpá ni máa ń sọ̀rọ̀ àlùjọ́mìíràn bẹ́yìn náà sọ̀láwàt lọ́ọ́ máa. lórí al-zuhur wal-asr wal-maghrib wal-isha. ìmọ̀ pípé eléyìí dẹ̀kun ńlá ni pé sọláàtù méjì máa ṣe méjì lákòókò ọ̀kan nínú púpọ̀. eléyìí bẹ́ẹ̀ nítorí pé ààyè sábà wọ àdìsẹ anasi wọn lànà bí sallallahu alayhi wa sallam ọjọ́ ní tuntun tó bá gbéra nínú ìrìn àjò wọn qabla an tazigha ash-shams sọyẹ pásìkò tí wọn gbéra sí ọjẹ kó tó di kóòrùn yẹtàrí ni wọn bá gbéra ila waqt al-'asr láti di àkókò 'asr yẹn kó òrùn sí yẹtàrí tánàbí fi gbéra àkóso láti gbòòrò tí tó tánàbí fi gbéra torí kẹ́yìn máa sí gbogbo wa ní pé òyòtọ́ kásọ̀ láti ka ṣáájú kákòókò rẹ̀ tó wọlé nítorí pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta. torí ẹ̀ ànábì torí pé ń fẹ́ rìnrìn àjò kọ́ wa ti sọ̀ láti ṣíwájú kákòókò rẹ̀ tó wọlé torípa ti sọ ikú ẹni tó bá máa máa ṣe bẹ́ẹ̀ tó ṣe sọláàtì kákòókò sọláàtì tó wọlé ṣe ò lè jẹ́ sọláàtì mí máa máa tó wá máa máa ṣe bẹ́ẹ̀ yun ó ti sọ ẹni tó dẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ yẹn ó sì lè bí káfíà jẹ sọláàtì yẹn ò tiẹ̀ lè jẹ́ gbígbà rárá ni ṣùgbọ́n ẹni tó wáyé pé látàrí àṣìṣe látàrí ìgbàgbé ló fi ṣe sọláàtì kákòókò sọláàtì tó tó tó à ń bẹ lọ́wọ́n kíkọ́ lọ́wọ́ gba sọ láti yẹn fún ní náfìlà wọn kò tó fún sọ láti ọ̀ràn yẹn tó fẹ́ sí yẹn tó bá wá béèrè pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ní mẹ́sídẹ̀ẹ́ ní wọ́n bá ní àkókò sọ láti àlàásù wọ́n wọlé láago mẹ́rin kọjá àṣẹjú méjìlá níṣẹ́ lẹ́yìn tí máa bẹ̀rẹ̀ sọ́lẹ̀ nǹkan bíi agogo mẹ́rin ọkọjá àṣẹjú méjì ṣùgbọ́n ẹ fura mọ̀ yìí pé nígbà tí wọ́n bá fi di aago mẹ́rin kọjá àtẹ́jú méjì láwọn bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ wà ní rákà kẹrin ni sọláàtù tá a bẹ̀rẹ̀ kákòókò rẹ̀ ó tó tó tákòókò wa tó bá wa lórí ẹ̀ ṣé sọláàtù yẹn náà á pa sí lákòókò rẹ̀ ni àbá sí kákòókò rẹ̀ tó wọlé nǹkan ẹ fura pé rẹ̀ máa ń sábà ṣẹlẹ̀ púpọ̀ sọ bẹ́ẹ̀ náà ni sọláàtù l'Íṣà àkókò tí ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí táwọn àwùjọ tiwa yìí báyìí tí wọ́n máa ń ṣe sọ̀láàtù làìṣà àkókò sọ̀láàtù ò tí tó o. àwọn wàá sọ pé ó ṣeé ṣe kákòókò tó bá wa lẹ́nu ẹ̀ á ó ṣeé ṣe kó tó bá wa lẹ́nu ẹ̀ bí ẹni gbára bí ẹni gbára sánlẹ̀ lásán lọ̀rọ̀ yànjọ ẹ̀ gbóná ni ẹ̀ sì ṣe sọ̀lá. kákòókò bá wa tó bá wọn lórí ẹ̀ ìdílé yẹn tó láti mú kí sọláàtì wọn lálàáfíà bí kò tó kò tó láti mú lálàáfíà nítorí wípé máa bọ́tọ́là awwaluhu mina sọláàtì fa akhiruhu kadhalik gbogbo sọláàtì tí àkọ́kọ́ rẹ̀ ọba ti lálàáfíà ìgbẹ̀yìn rẹ̀ ńkọ́ kò lè lálàáfíà sẹ́mẹ̀ntòfà nítorí pé sọláàt tó bá pọ̀ jù náà wọn sọ̀lá wa tó lọ́n ṣe lọ́nà yẹn fún wa iná nìkan jẹ́ rákà mẹ́rin tẹwàá bó ti ṣe sẹ́ráka mẹ́rin yẹn ìbáàdà kan ni ìdí ni wípé àsìkò tá a fẹ́ alákọ̀ọ́kọ́ àní dáníyàn ti ẹ̀mú wa ráka kejì àní dá fún ẹ̀kẹta àní dá ẹ̀kẹrin ti gbogbo tó ya lábala lábala látàrí máa fún abala kọ̀ọ̀kan láníyàn ẹ̀sìn lákọ̀ọ́kọ́ rẹ̀ bá fi lè bàjẹ́ ìparí náà ní dáa tí ìparí bá bàjẹ́ àkọ́kọ́ rẹ̀ náà bàjẹ́. sèdínù gbàdá abẹ́rẹ́ sọ́láàt kákòókò sọ́láàt tó tó wọlé lámtẹ̀ nàákìlú tẹ́lẹ̀kẹ́ sọ́láàt sọ́láàtà sọ́láàt so eléyìí túmọ̀ sí pé àwọn àwọn lọ débi kákòókò tó bá wa lẹ́nu ẹ̀ kò wọ́n dàbí ẹni tó lọ bẹ̀rẹ̀ hajj ọwọ́ àlọ́ ń bẹ nu ihram títí Shawwal fi dé ọ̀n tara rẹ jẹ ni torí pé àsìkò tó lọ gbé hajj yẹn ihram rẹ hajj kò lè jẹ́ ti hajj àyàfi tó bá ṣe ní umra lọ́yà kù tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ọ̀ pé àgbọ̀dọ̀ ṣe sọ́láàtì kákòókò òtótó ìdí inú tó fi jẹ́ gbéra kó ẹ̀yin fẹ́ travel abroad ẹ ti wá dé airport so àsìkò tẹ́ dé airport sí ó jẹ́ eleven thirty tẹ́ bá sì gun bàálù yẹn ẹ̀yin wò pé ẹni débi tẹ́ ń lọ China àfi lẹ́yìn seven hours so ẹ máa ní transit lọ́nà òtòrí bàálù ọmọ ọmọ epo so ṣùgbọ́n ó ti lẹ́yìn seven hours ẹ jọ ṣé a lè wá ṣe sọ̀látò bọ́ọ̀lù àti àṣírí papọ̀ ní airport rárá o àbí tẹ́ bá fẹ́ kí sọ̀látò dọ́hà ẹ máa fẹ́ ṣe sọ̀látò dọ́hà sẹ́mi pákó fún yẹn àkókò bọ́hà ni ẹ lè ṣe sọ̀látù bọ́hà ṣùgbọ́n sọ̀látù al-mafruḍa ẹ dá dúró dìgbà tẹ́ bá wọ bàálù gbà tẹ́ bá wọ bàálù kẹ́ máa sẹ́nu bàálù pátákó kò sọ̀látù bá tó. bákan náà ẹni tó láwọn fẹ́ travel àwọn lọ sí Kánò ni ṣùgbọ́n àsìkò táwọn gbéra sí pẹ̀lú gbogbo àwọn jẹ̀mọ́ táwọn jọ ń lọ àwọn ti jọ dá fúnra àwọn pé aago mẹ́rin kéré gé àṣùbà sálùfáàtì àríwò nítorí pé ìrìn yẹn dínà àwọn sì ti ṣúrò yẹ wákàtí tó yẹ káwọn ò débẹ̀ Ọlọ́run ní kí á débẹ̀ Ọlọ́run ní kí á débẹ̀ láàyè kátó wá pàkókò tá a sírò torí ìdíyẹ lé ẹ má kánjú ẹdí ó ti sọ láti fẹjìrì náà wọn ni nóò mọtò ọjà yẹn lẹkọjọ ọlẹ wọ mí wọn lé lẹ́yìn náà làwọn sáfẹ bá lọ táwọn wa lè ṣe sọ láti sọbì táwọn lè ṣe láti ilẹ̀ kágo mẹ́rin ó tó tó kẹlẹ pọtọ anábìsọlọ lọ àìsàn tó bá gbéra nígbà tá àkókò sọláàtì ẹ ti tó wọn ò ní ṣe kíni wọn ní ṣe sọláàtì yẹn ẹja kéèsì tọ wọn wà lọ sọláàtì zuhur la títí di àkókò asr sákòókò asiri bá tó anabi ọsọ kalẹ̀ fàjàmẹ abaynahuma yọ àmú sọláàtì asiri wa àti sọláàtì zuhur fàyín zàgàtì shams qabla an yartahila ṣùgbọ́n tóorùn bá ti yẹ tàrí kánàbí o tó gbéra tóorùn bá ti yẹ tàrí kánàbí o tó gbéra sọlọ gbóhùrọ ànábì o ti sọlá tó gbóhùr tó mọ̀ọ́kì lẹ́yìn náà ni wọ́n á gùn kan ìrìn rẹ̀ wọ́n bá ń kéésì yóò bá yẹn o. fàìdá fàìnzá zafi shams tóorùn bá ti ti yẹ tàrí kọ́bùlà ẹ̀yẹrì tẹ̀hìlà sáájú kótó di gbéra sọlọ gbóhùrọ. yóò kí sọláàtù zuhur tó ń mọ̀rọ́kì lẹ́yìn náà ni wọ́n á gùn káàrin rẹ̀. ṣé ó ti gbéra lẹ́yìn ìgbà tó rùn ti ẹ̀tàrí ni àbí kò sí ìgbéra tó rùn fi ẹ̀tàrí bá lé. ẹ tún gbọ́ tóorùn bá sì fi lè ti yẹ̀tàrí kọ́bùlà ẹnìyẹrẹ tẹ̀hìlà ṣáájú kótó di kó gbéra sọ́lá dóhùrà yóò ṣe sọ́lá tó dóhùr kó mọ̀rọ́kì tó ti gbéra ni àbí ó ti gbéra. ẹ̀rù dáadáa o tóorùn bá ti yẹ̀tàrí kótó di kó gbéra kò tí gbéra ọ̀dà ẹ̀gbọ́n báyìí tóorùn bá sì ti yẹ̀tàrí kó tó di kó gbéra àmọ́ ti gbéra. sékè sẹ́ńtọ́ ń sọ fún wa nù. tí bàbá rẹ̀ bá sì ti dé kó tó di kó jẹun tí bàbá rẹ̀ bá sì ti dé kó tó di kó jẹun tó ti jẹun. ẹ gbọ́ yorùbá rẹ̀ tí bàbá rẹ̀ bá sì dé kó tó di pọ́ jẹun tó ti jẹ àbí ò ti jẹun tí bàbá rẹ̀ bá sì dé kó tó di pọ́ jẹun tó ti jẹun àbí ò ti jẹun torí bàbá rẹ̀ ti dé ó ti jẹun. Ah, bẹ́ẹ̀ náà ni tó rùn bá sì ti yẹ̀ sàrí kó tó di kó gbéra ó ti gbéra àbí ó ti gbéra ó ti gbéra ilẹ̀ ẹ̀kọ́ ìbò lẹ gbọ́ torí pé nígbà tó fún wa ń bì ní pé anábì ti gbéra ṣùgbọ́n kó tó di kó gbéra òórùn ti ṣe ni àyíyọ ìyẹn nípa àkókò zuhur ti wọlé kó tó di pé ìdí tí òfin ní jẹ́ ń tẹ̀yìn pọ́yé ni pé ṣé tóòrùn bá ti yẹ tàrí kó tó kú òlé ṣé là ń sọ̀rọ̀ kọ́sùrù ṣé gáràjì láti lókè kọ́sùrù ṣẹ́bẹ̀yìn ti ń lọ tóòrùn bá sì ti yẹ tàrí kó tó di kó gbéra ó sì di gbéra ṣé yé wa ìyẹn ni pé tóòrùn bá ti yẹ tàrí kánàbí ó tó di kó gbéra ìyẹn ni kákòókò tó gbéra sí àkókò zohor ni sọlá zohor ànábì ó ti sọlá tó zohor ìtumọ̀ ìyapa tó bọ́ sàárín àwọn olùmọ̀ yóò yẹ yín nìyí. tí oòrùn bá ti ẹ̀tà rí kó tó di kó gbéra yóò sì sọ láti dùhù nílé àbí lọ́nà. sẹ́wọ̀n kọ́rọ̀ ti yín ilé ló ti sí òun. sọye ntí àti sísìn sọ ni pé yóò sì sọ láti dùhù lọ́nà. ẹ ṣàkíyèsí rẹ o wọ́n ní tó bá jẹ́ pé oòrùn ò tí ì ẹ̀tà rí tó fi kó tó di kó gbéra tó bá dé ọ̀nà ìgbà tó wà lọ́nà yẹn kò ní ti sọlá tó tó torí pé àkókò tí ìtò tó fi kó lé àkókò zúrò ó tó ba lọ́nà ni kò wá ní ti sọlá tó zúrò yẹn à ń bọ̀ síbọ̀ sí pé yóò fi àṣírí kún yóò retí kásìkò àṣírí ó tó kásìkò àṣírí bá wá tó yóò wá ṣe zuhur wal asr jam'ata akhir wọ́n ń pè ní jam'ata akhir ìyẹn ni pé apá méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n lápapọ̀ lọ́lára èwo lọ́lára. zohor ṣùgbọ́n asiri ńkọ́ àlóhùn ah, lara. eléyìí wọn ń pè ní so eléyìí tọba bá jẹ́ pé zohor ni wọ́n wá ń sọ fún wa nípa tọba jẹ́ pé òórùn ti yẹ tàrí kó tó di kó gbéra wọ́n ní sọ̀látù zohor nìkan ìyẹn ni pé kò ní kí asiri pẹ̀lú kí ló àdéhìí ń tọ́ka sí àdéhìí ń àti asiri lẹni tọ lọ zuhuru lára àmọ́ k'akpa tọ́ àti asiri pọ lẹni tọ yára sí asiri. sẹ́yìn wa ti gbogbo àwọn olùmọ̀gbọ́ yín náà àti pé ó gbéra lẹ́yìn ìgbà tó òrùn ti yẹ tàrí ni ó ti wà lọ́nà. eléyìí a nípa zuhur papọ̀ máàsìrì nínú kákí zuhur nìkan níraka méjì ká máa lọ títí takoko Asiri ó fi tó takoko tiẹ̀ náà bá tó ń kọ́ kákí ó náà níraka méjì àmọ́ tí a bá gbéra kó tó di kóòrùn yẹ́tàrí á lọ zuhur lára títí di àkókò asìrì àwa èkíní kejì wa ní raka méjì méjì ọ̀dà. tó bá ṣe pé òòrùn ti yẹ̀ tàrí náà ká tó di pa agbéra tọ́tọ́ wípé ká lọ́gọ́rù náà lára títí di àkókò àásìrì ká fi ṣe méjèèjì papọ̀ rákà méjì méjì nígbà tí tìǹ ti tọ́ eléyìí náà tọ̀ but á rí pé méjèèjì ń di àsìkò ṣùgbọ́n ẹ̀rí yìí tọ́ka a gbọ́dọ̀ fa wá bá àkókò ká fi wá ṣe méjèèjì papọ̀ kó asiri tó ń tiẹ̀ eléyìí ni àdìsí ń sọ ń parẹ́ ń tiẹ̀. ọwọ́ nínú ẹgbà ọ̀rọ̀ kan látọ̀dọ̀ alḥakim gba ọ̀nà kan tó gúnrégé òun sọ pé salla zuhra wal asra thumma pété anabi sallallahu alaihi wasallam tó bá jáde di wípé bá azuhur lára títí di àkókò asur àfikún tó wá ń bẹ ní pé anabi ó ṣe zuhur àti asur lẹ́yìn náà yóò tún gun nǹkan gun rẹ̀ yóò tún máa lọ ṣùgbọ́n Abu Nu'aym àwọn ọmọ àdìsí kan wá nínú mustakhraj mustakhraj muslimi mustakhraj al-istikhraj kani nínú fununi mustalahi al-hadith tẹ́lẹ̀ yìí kọ yìí èmi náà fẹ́ mú àwọn àdìsí irú tiẹ̀ náà wá àmọ́ gba ọ̀nà àwọn àfa àtẹ̀mí tẹ́mi gba àdìsí wa lọ́dọ̀ wọn yàtọ̀ sí ti muslim àmọ́ lọ́nà tá a fi máa pàdé lọ́dọ̀ àfa àtọ́ wà wájú lọ. ilé yàrá ń pè ní mustakhraj so mustakhraj tí wọ́n kọ abu nu'aym ọkọ tíra kan wọ́n pè ní mustakhraj lórí sahihi muslim òun náà fẹ́ fi hàn kó náà gbarú àwọn àdìsí muslim wa lọ́nà míì tó yàtọ̀ sí ti muslim ó tilẹ̀ jẹ́ pé àwọn padà pàdé lọ́dọ̀ ọ̀kan nínú àwọn tó àdìsí yẹn wa rìwáyà tiẹ̀ lórí àdìsí kan náà àdìsí ànàsì àfikún wa ń bẹ̀ wọ́n sọ pé káànà ìdá káànà fi safarin ọlọ́nàbí sallallahu alaihi wasallam wọ́n jẹ́ni tó ti kété máa ń bẹ lórí ìrìn àjò kan fazalati shamsu tóorùn wá yẹ tàrí salla dhuhra wal asra jami'a anabi sallallahu alaihi wasallam yóò ké dhuhra àti asra lápapọ̀ thumma irtahal lẹ́yìn náà anabi sallallahu alaihi wasallam wọn máa wá lọ. wọ́n tàlàyé léyìí nínú àwọn riwayat kan wípé jọmọ takadim ni wípé anabi máa ń ké zuhur àti asur lákìpọ̀ lákòókò zuhur ẹnì kan fa asiri náà wá síwájú kí ẹ bá ti fa zuhur lọ sẹ́yìn wọ́n fa asiri náà wá sí iwájú eléyìí ló tọ́ka sí pé a lè ṣe takadim àti lè ṣe ta'khir tọ́ sábàá wà tó tẹ̀lé àbí sáájú eléyìí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam kò sí ìyapa ẹnu láàrin wọn nípa pé tá a bá lọ sí hajj ní Arafa apàzóhùr àti asiri pọ̀ ní ọ̀sánjọ́ Arafa pípapọ̀ tá a ti pa méjèèjì pọ̀ níṣẹ́ lápapọ̀ lákòókò sọ̀látù zuhur eléyìí tá a pè ní jam'u taqdim ètí àdìsí anásọ̀ tọ́ka sí anábìsí bẹ́ẹ̀ l'Arafa zuhur àti asr rákà méjì méjì a sì pa wọn pọ̀ kì lákòókò zuhur ẹnu wọn kò lórí pé yes anabi ṣe bẹ́ẹ̀ bákan náà ẹnu wọn tún kò lórí pé anabi sallallahu alaihi wasallam ó pa maghrib àti ìṣá ó pa pọ̀ ní Muzdalifa ó kí maghrib rákà mẹ́ta ó kí ìṣá ní rákà méjì ó sì bẹ́ẹ̀ ní Muzdalifa ó lè jẹ́ jamu taqdim ó lè jẹ́ jẹ́mú ta'khir àsìkò tí kálukú bá débẹ̀ sí ẹ̀tọ́ bá tètè dé Muzdalifa láti bọ́ wọn ti máa bọ̀ ká tó fi lọ Muzdalifa jọ yẹn láti bọ́ wọn ti máa bọ̀ yà hajj èèyàn alálàájì láti bọ́ lẹ́sìn ń bọ̀ ẹ́ láti Arafa very good láti Arafa lẹ́sìn ń bọ̀ lẹ́sìn lọ sùn bọ́ Muzdalifa gbàtẹ́ bá dé Muzdalifa ibẹ̀ lẹ́sìn ti sọ̀láàtù magrib àti the first assignment nu ẹ sálọ àlá ẹ salatul maghrib ẹ salatul isha insha allah ẹnìkan ní insha allah lọ́dún yìí insha allah ọlọ́run sì jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn ìdán ẹ sì salatul maghrib ẹ salatul isha lápapọ̀ ọba tètè débẹ̀ ọba àpẹ́kọ̀ tó débẹ̀ but automatically ẹnìkan ò ní débẹ̀ àfi lásìkò maghrib torí lásìkò maghrib ti tó gan tẹ́lẹ̀ náà ká tó kú òní àrọ̀fà so eléyìí anábì ṣe bẹ́ẹ̀ ṣé ọwọ́ àtọ̀nà káwọn náà máa ṣe bẹ́ẹ̀ tá a bá wà lórí ìrìn àjò àbí ọ̀tọ̀nà àkọ́kọ́ ká tó lọ síbẹ̀ yẹn tá a lè pa zohor àti asiri pọ̀ lákòókò zohor gẹ́gẹ́ bí àdìsí ṣe tọ́ka sí pé a lè papọ̀ ní àkókò asr tá a sì lè pa magrib àti ìṣáì pọ̀ lákòókò magrib gẹ́gẹ́ bí òtí ṣe burú pé ká pa wọ́n pọ̀ lákòókò asr ìṣà àwọn olùmọ̀ pín sọ́nà méjì àwọn kan sọ wípé a lè pa èkíní kejì àwọn sọ̀làwáàtì tí a mú wá lápèjúwe méjèèjì yẹn a lè pa wọ́n pọ̀ mára wọn lákòókò èyí tọ́kàn ilé ìjẹ́rìí wáyà tó wá lọ́dọ̀ Imam Malik àtàwọn fọkànhá omi tí wọ́n pọ̀ pípé ká pa wọ́n pọ̀ lákòókò sọ̀láàtì tọ́kàn torí àdéhìí Anas ibn Malik radiyallahu anhu àwọn kan sọ yìí pé ọ̀tọ̀ kápapọ̀ lákòókò ìtọ́kẹ́yìn gẹ́gẹ́ bó ti tọ́ kápá wọn pọ̀ mú wá lákòókò ètò síwájú nítorí pé báyọ̀bí ti ṣe ṣe léyìí bẹ́ẹ̀ náà ló ṣe léyìí tẹ́ ẹ bá ní gbogbo àwọn àdìsí kò tọ́ka sí pé kápá wọn pọ̀ lákòókò ètò síwájú ẹ ti fẹ́ ṣe pípapọ̀ tánàbí pa wọn pọ̀ láràpà. abẹ́rẹ́ bẹ́ẹ̀ ọkọ̀ zuhur àti asiri pọ̀ ní arọ́sà tó eléyìí túmọ̀ sí wípé máa jáza ta'khiruhu jam'an jáza taqdimuhu kadhalika fi bab as-salah. ìǹtọ́ba tọ́ kápákọ̀ mú wá nígbà tá a lọ́kàn lára dàkókò èkejì kò burú kápá méjèèjì pọ̀ mú eléyìí wa man farraqa baynahuma yalzamuhu ad-dalil ẹnitọ́ wa ní yàtọ̀ ń bẹ láàrin méjèèjì wọn láàrin ọmọ ẹ̀rì wa wà ládẹ́lì sẹ́rì nítorí wípé àìkò sọ nínú àdìsí kan àìkò tọ́ka sí títọ́ rẹ̀ nínú àdìsí kan kò túmọ̀ sí pé títọ́ rẹ̀ ọ̀wá nínú ẹ̀rí mi tí wàá sọ pé adamu dalilin mu'ayyanin la yastalzimu adama madlulin mu'ayyanin fi ṣẹ̀ríà ẹ̀rí kan tọ́ka sí kò túmọ̀ sí pàlè rẹ́rí mi tó tọ́ka sí nínú ṣẹ̀ríà Islam eléyìí ló túmọ̀ sí wípé a lè tó máa ń rìnrìn àjò lákòókò zoro bá tó bá yín lórí ìrìn àjò yín tó bá wọ ibi tó ti fẹ́ ṣe sọ̀lá tó bá sọ̀kalẹ̀ ibi tó ti fẹ́ ṣe sọ̀lá o lè mú sọ̀lá tó zoro àti asiri wá kó ṣe méjèèjì rákà méjì méjì inna wọn ń fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan tí ò sí dẹ́kun bẹ́ẹ̀ kẹ́ ẹ bí ṣe ń fẹ́ kẹ́ ẹ mójútó ètí dẹ́kun bẹ́ẹ̀ náà kẹ́ ẹ máa ṣe. ilé ìjẹba ọ̀rọ̀ àwọn ẹ̀sán sọ pé a lè ṣe léyìí a lè ṣe léyìí lọ́dọ̀gba torí pé ẹ̀rí wà fún eléyìí ẹ̀rí tún wà fún eléyìí àìkò wí nínú ẹ̀rí kan kò túmọ̀ sí pé kò wá nínú ẹ̀rí mi. ọ̀dà tó tiẹ̀ wá kúkú tọ́ láti pìlẹ̀ gan-an ká pa sọ láti méjì pọ̀ lóòrò àti àṣù kama dúró di àkókò asù àbí ká lọ dóòrò lára di àkókò asù magreb àti ìṣá kama dúró di àkókò ìṣá káfi kí ìṣá ìlẹ́yìn magreb àbí ká tiẹ̀ lọ magreb lára di àkókò ìṣá tọ́tọ́ gan-an nípìnlẹ̀ nínú òfin ṣẹ̀ríà bẹ́ẹ̀ ni àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ islam ọlọ́tọ́ ọtọ́ tó ránà bí ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àwòkọ́ṣe rere ń fún alára ànábì sallallahu alaihi wasallam Abu Hanifa ní kọ̀tọ̀ wọ́n ní kọ̀tọ̀ bìmọ́dá wọ́n ní torí pé ọlọ́run sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàtọ̀ lákòókò ní sọ̀lá therefore tó o bá fi lè gbé sọ̀látul asri wá bá zohor tó o ṣe asri lẹ́yìn zohor lákòókò asri ọ̀tọ̀ọ̀tọ̀ àti pélé yìí gbólẹ́tìrì inú àdìsí Anas ni àtàdìsí ẹlòmíì tó àwọn ní rárá. rárá kò rí bẹ́ẹ̀ ni ò sì yé yín ẹ dákun ẹ̀ láyé wa. wọ́n ní tó ń bẹ̀ yẹn òní pé kìí ṣe pàànàbí sallallahu alaihi wasallam lódodo ọ̀pasọ̀ láti méjèèjì pọ̀ ṣe lákòókò asù. nítorí ni pé ó ṣe jẹ́mù walakin jam'un suri ọ̀pọ̀ àwọn sọ láti yẹn pọ̀ mú wa ṣùgbọ́n òní wọ́n ń pè ní jam'un sùúrì ẹni báwo ni wọ́n ní síbẹ̀ yìí náà sọ pé nínú àdéhùn anas sanabi sọlá àṣìlá bá gbéra kótó di kóòrùn yẹtàrí yọ lọ sọlá tó gbóòrùn lára títí tí ó fi di àkókò àkù yọ wá mú méjèèjì wá wọ́n ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé anabi sọlá àṣìlá mú asiri ọmọ dùrù wá nígbà tí ń kúrákà mẹ́rin tí dùrù ó fi tán takoko zuhuru obi tán tí asiri ọwọlé dédé raka mẹ́rin tó kù anabi ṣe zuhuru bẹ́ẹ̀ ti sálámà no ńgbà tí ń kura ká méjì sẹ́mi kó rìn àjò ni ńgbà tí ń kura ká méjì takoko zuhuru obi tán lànàbì mú zuhuru wa sẹ́bà tí wá sálámà zuhuru àkókò kíni tí wọlé lànàbì bá tún fi àfọ fakana jam'an suriyan wọ́n ní ọ hàn pé wọ́n papọ̀ ni ṣùgbọ́n wọn ò papọ̀ lódodo subhanallah. ọ̀dà ní àràfà ńkọ́ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wọ́n tún pa sọ̀látù azóòrò àti asiri ní àràfà ní Muzdalifa ńkọ́ ìwọ́ lọ́sẹ̀lẹ̀ mẹ́rin magreb àti ìṣá àbọ̀ ànífà ni kò yé ẹni tó wà yẹn min kàmá àdá kí bá nàbí kò sí àyè fún wa láti ronú pé kí ló bi kí ló fà limadha wọn nítorí pé kìí sẹ́rìn àjò lójú ká nàbí òsè bẹ́ẹ̀ kìí sẹ́rìn àjò lójú ó ṣe kọ́sùrù kìí sẹ́rìn àjò lójú ṣe jámù hajj ló bí bẹ́ẹ̀ bìdẹ́lì àwọn tí wọ́n wà Mẹ́kà àwọn náà ṣe bẹ́ẹ̀ àbí wọn ṣe bẹ́ẹ̀ so a ti ti mọ̀ pé onírìn àjò nìkan ní máa ṣe kọ́sùrù onírìn àjò nìkan ní máa ṣe jámù kí ló wá bí tara Mẹ́kà náà fi ṣe bẹ́ẹ̀ bàkánà min a'malin nusuk inú ṣe hajj ẹni pé bàbá rí sọ àbí wọn rí sọ wọn rí sọ. sọláàkín àwọn imam Malik imam Shafi'i imam Ahmad àwọn ni wàláyé ètò imam Abu Hanifa sọ kò rí bẹ́ẹ̀ o nítorí pé tẹ́ bá sọ pé jama'a ń sòrí yẹn kò sí jámù sùúrì kankan mẹ́ o wípé ọjọ́ bí ẹni pé wọ́n papọ̀ ni wọ́n papọ̀ kò sí mbẹ́ẹ̀. nítorí pé làkọ jẹ́mà àhàkíkọ̀tẹ̀ nítorí dájú ni pé ojúlówó pípasọ láti kọ̀ lélẹ́yìí àbí ni a apanidúró àtúnkí asiri kí ló tó wá kù súúrí àbí ọ̀jẹ̀ súúrí kò sí dáa fẹ́ fi sọ wípé ìdẹ̀kùn bẹ onírìn àjò láti ṣe kínni láti pasọ̀ láti pọ̀ sọ láti rán òun náà ló bẹ́ẹ̀ sáà jùlọ ni nínú o torí pé iṣẹ́ hajj ni láṣẹ kàbí dálé wàlákin iqtadahu safar aydan iqtadahu as-safar aydan wọ́n ní ìrìn àjò náà tún bì wọ́n ní ìrìn àjò náà tún bì so torí ẹ̀ àwọn ètò pọ̀ jù níbi tí wọ́n ti ń ṣe hajj yẹn ṣé àwọn ará maka ni àbáwọn ètò ọ̀maka wọ́n ti sara maka lọ́pọ̀ jù ń bẹ́ẹ̀ àbí kọ́ ni wal hukmu lil ìdájọ́ nínú òfin ṣẹ̀ríà ó máa ń ní í ṣe ni pẹ̀lú àwọn ẹni tó pọ̀ jù àwọn ẹni tó kéré tiwọn àwọn jẹ́ ẹni tí wọ́n ń fa tẹ̀tẹ́ ni ẹni tí wọ́n ń fa tẹ̀tẹ́ ni ń fa ẹni tí ń fa ni àbẹ́ni tí ń fa ni ń fa òun. nà ẹni tí ń fa ni ń fa torí rẹ ẹni tó bá fa lọ ni torí ẹ ló jẹ́ pé àwọn ẹni tó pọ̀ jù àwọn là ń wò. níbẹ̀ yẹn a rí i pé ọ̀rọ̀ àwọn tó pọ̀ jù lọ lágbára nítorí kíni nítorí ìrìn àjò àlèsèjámù nítorí ìrìn àjò ṣé ibòmíì náà tún á wà tá a tún lè ṣe jámù náà rí àbí kò sí ẹ ń bo lẹ́yìn rìnrìn àjò nígbà tó tó ń náà ok ẹni tó tó bá ń àti bo. ná tójọ bá tú tá a lẹ́yìn o ná ogun ogun wọn ti ní kẹ́ ẹ pàtó láti ọ̀rọ̀ àwọn fuqaha kan wà bẹ́ẹ̀ lóòótọ́ náà aláàárẹ̀ ńkọ́ tó náà lè pàtó láti pọ̀ kí tún ni tẹ́rọ̀fọ̀ bá pọ́n náà ńkọ́ abẹ́ẹ̀ tí ì gbọ́ rí tó kúnkún bá bolẹ̀ birikiti pẹ̀lú ẹ̀rọ̀fọ̀

gẹ́gẹ́ bí òjò gẹ́gẹ́ bí òkùnkùn òkùnkùn bolẹ̀ kẹrọ̀fọ̀ pọ̀ tọ́kanu méjèèjì náà wá tó bí òkùnkùn nìkan abẹ́rọ̀fọ̀ nìkan ìyapa láàrin àwọn kọ̀ọ̀kan ẹnu kò lórí òjò àrọ̀wá bí wọ̀ sí òjò bákan náà èso òjò ti ń sọ o dáa ah, rọra ń so wọn kálukú fẹ́ rush á sọ pé àti ìrì ẹ gbọ́ ni kọ́dà gbọ́ nǹkan àrọ̀ wájú ọ̀tí ẹlẹ́ẹ̀kejì oníkókùnkùn bolẹ̀ birikiti kó wá jẹ́ ike ẹ̀rọ̀fọ̀ náà tún wà o lè rí ìrànlọ́ kan ilẹ̀ ló sì tún rí bó ṣe lóun ó rí àwọn fọkànlá ń gbà tán sọ̀rọ̀ láyé john àwọn fi ń ṣe kìyà àtúbáwùjọ àwọn ṣe rí abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ níbo ní náà mànàmáná wà kò sí títí ọlọ́dà ńkọ́ kò sí wọn mọ̀ pé lùkọ́ tó máa jẹ́ nàìjíríà lẹ́yìn ìgbà tí gbogbo ilé ayé ti lajú sí náà mànàmáná kò ní í sí náà lẹ́yìn tí gbogbo kọ́nà ti di tí wọ́n dọ̀dà sí mélòó lọ́lọ́dà abẹ́yìn òfurá bẹ́ẹ̀ sọ́dọ̀ àwọn ìlú ńláńlá nàìjíríà àwọn capital state abẹ́yìn ọmọ bẹ́ẹ̀ sọ pé tọ́ ọ bá tètè gbé mọ́tò wọ̀ bòmí ọ̀ kábàámọ̀ torí bí òkúta ṣe ń jẹ́ kí ọmọ ma bẹ́ẹ̀ lọ́mọ àfìsọ́tù ẹ máa borí gbá ẹ máa borí pátá ìlà tó ń sọ ṣeéṣe ń bí dáadáa kíkẹ́ rọ́ọ̀bù ó kún àná ó kún kún ó bolẹ̀ pé wọ́n lọ. torí di eléyìí tí nǹkan méjèèjì pàdé òun náà tó àmọ́ tó bá yẹ pé òkùnkùn nìkan ló bolẹ̀. àbẹ́rọ̀fọ̀ nìkan ló wà lọ́nà òkùnkùn ló bolẹ̀ kò sẹ́rọ̀ ẹ̀rọ̀fọ̀ nìkan ló wà kò sí òkùnkùn ìyapa wà láàrin àwọn olùmọ̀ọ́pá ilẹ̀ gbogbo wọn wọ́n sì sọ ilé yẹn wọ́n ṣe wọ́n fi àwọn àṣetí tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam fi ṣàpèjúwe ìgbà ànábì máa ń pa sọ̀láàtù magrib àti sọ̀láàtù ìṣá pọ̀ nítorí òjò àbí nítorí òkùnkùn àtẹ̀rọ̀fọ̀ gbogbo eléyìí ṣẹlẹ̀ Madina anabi síbẹ̀ ìdí táwọn fuqaha òfin sọ pé a lè pa solatul maghrib àti ìṣá ìpọnu nítorí àwọn sábàbí ìfẹ́ni tó wà nílé àrí nínú àwọn fuqaha àǹtánà lè pa solat méjì pọ̀ nítorí ogun bẹ́ẹ̀ náà la rí nínú wa àwọn tó ń ní oní aláàárẹ̀ ó lè pa solat méjì pọ̀ nítorí àárẹ̀ tẹ̀sẹ̀ oṣù tó burú mbẹ́ ó lè ṣe ní taqdiman ó sì lè ṣe ní ta'khiran bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n fẹ́ ṣètọ́jú rẹ̀ bí ká wọ́n fẹ́ wọ́n fẹ́ sọpírẹ́ṣàn fún operation yẹn ó ti gba five hours so operation yẹn wọ́n á ti bẹ̀rẹ̀ rẹ̀ nígbà bí aago méjì so kò burú kótó di wọ́n bẹ̀rẹ̀ operation yẹn kó mú sọ̀láàtù dhuhr àti sọ̀láàtù al-asri wá ṣùgbọ́n kò sí kọ́sùrù o yóò ṣe gbogbo mẹ́rin mẹ́rin rẹ̀ so bẹ́ẹ̀ náà ni àwọn medical doctor sọ́yìn pé àwọn ni wọ́n kárí operation yẹn kò burú lábẹ́ òfin ọlọ́run àwọn mùsùlùmí wọn káwọn náà ṣe sọ̀látù dhuhr àti asr kó tó di wọn bẹ̀rẹ̀ sẹ́yìn ilé ìjẹba àwọn. ǹjẹ́ tọ́ba wa tọ́ bẹ́ẹ̀ ǹjẹ́ àwa lè pa sọ̀látù dhuhr àti sọ̀látù asr pọ̀ ńlẹ́bí bóyá nítorí kó tó ń rọ̀ tàbí torí kójú ọ̀rọ̀ akàrí kó wù abẹ́ ni ó wù abẹ́ kò sọ̀rọ̀ mbẹ́ tójò bá wá rọ̀ abókùnkùn bólẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe máa ṣe fún sọ̀látùl magrib àti ìṣá tá a lè ṣe bẹ́ẹ̀ náà fún dòrò àti ọ̀sùn. ọwọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ ti abdullahi bin abbas radiyallahu anhuma lọ́dọ̀ imaamu muslim anna nabiyyu sallallahu alayhi wa sallam. جمع بين الظهر والعصر والمغرب والعشاء بالمدينة من غير خوف ولا مطر قال النبي صلى الله عليه وسلم أقبى صلاة الظهر أتعصر أم مجيجوا كنا مغرب عشاء lẹ́ẹ̀kan náà ó مدينة لا يجب أن يكون لفا ترى bẹ́ẹ̀rù فقهاء كان في làwọn fòkàwá على fi sọ pé wala matar láì sì jẹ́ kójò lóbi náà fi sọ pé tójò bá wà a lè pa sọ láti pọ̀. àdéhìsì yìí ìyapa ti pọ̀ lórí rẹ̀ jù ìyapa ó ti pọ̀ lórí rẹ̀ jù. wọ́n wá bí Ibn Abbas léèrè kí ló fà sànà bí fìdí bẹ́ẹ̀ ó ní arada alla yuhrija ummata ànábì ọ̀fẹ́ la wàhálà bọ̀ àlùmọ̀ rẹ̀ lọ́rùn. ló fi ṣe bẹ́ẹ̀ yẹn nígbà yìí náà lè máa ṣe bẹ́ẹ̀ lè máa ṣe bẹ́ẹ̀ but sàábé sọ pé òun ṣe sọ láti lẹ́yìn ànábì sọ bá ṣe gbogbo gbèsè ayé rẹ̀ kò ṣe sọ láti kankan kókó rẹ̀ tó torí ńlẹ̀ tọ́ba ṣe lé ìyájẹ́pọ̀ ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan nù kí wọ́n wá sọ di súnà olójoojúmọ́ rárá o bákan náà apá kan náà olùmọ́ni nù ọjọ́ bí ìgbà tó pa wọ́n pọ̀ mú wá ni kò pa wọ́n pọ̀ lódodo wa innama huwa jam'un sórí ẹ̀sìn màláyé rẹ̀ abẹ́ mọ̀.

kọfẹ la wàhálà bọ àlọ ma rẹ lọ́rùn ṣé súwúrí wà lélẹ̀ o ṣé ṣe súwúrí. àwọn kan ní àdìsí ẹkọ sẹ́rìí bẹ́ẹ̀ bíi ti wùlé ó kéré ma. torí pé Ibn Abbas sọ pé anabi sallallahu alaihi wasallam ọkọ̀ azúrò àti asiri pọ̀ magreb àti ishai pọ̀ nílùú Madina láì síbẹ̀rù láì sójò kò sọ fún wa ṣé takidimu ló ṣe ni àbí tá a torí ẹ̀ ká fa àdìsí lẹ̀ ká lọ sídìí àwọn àdìsí tó clear. àbí òye wa nítorí pé ad nígbà tí al-ihtimal al-qawi tó bá fi lè rọ́ọ̀lù saqata al-istidlal bih nígbà tí àmì ó ṣeéṣe kó rí báyìí ó tún ṣeéṣe kó rí báyìí tó bá ti lè kọlu ẹ̀rí táàsì lẹ́rìí kan tí wọ́n sọ fún apàtó kí ló ṣẹlẹ̀ àní irú ẹ̀rí yẹn fẹ́ẹ́ rí má torí rẹ̀ já wẹ́rí mi lọ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé kò sẹ́rìí mbẹ̀ àwọn kan wà mbẹ̀ Al-Imam Tirmidhi rahimahullah níbi títí ń sàlàyé bí tíra òun ti sọ rí àwọn àdìsí tó wà ń bẹ ó ní gbogbo àdìsí tó wà nù tíra yìí iná làwọn olùmọ̀ fi sẹrí yàtọ̀ sáwọn àdìsí márùn kan nínú wọn làdìsí wà ìgbà Ànábì pa sọláàtò zoro àti asiri pọ̀ magreb àti ìṣáì pọ̀ láì sí bẹ̀rù láì sójò ó lẹ́nìkan kan ò fi ṣiṣẹ́ náà àwọn olùmọ̀ àwọn alùsùnà wọn ò fi ṣiṣẹ́ ẹ sì mọ̀ pé tí wọn bá fi ṣiṣẹ́ sábàbí wà nínú irú àwọn kẹta à ń sọ yẹn iná ni wọ́n lò fún òfin fi ṣiṣẹ́ ẹsìn ma ó ti di dáàbò ṣíà ó ti bọ́ sínú sísẹ àwọn ṣíà ntí wọn zuhur àti asr jojúmọ́ wọn papọ̀ náà ni wa huwa al wọn náà lọ́dọ́gba pẹ̀lú pé rọ́fìdọ̀ ni wọn tọ́lá àwọn ti takò àwọn sàábì tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́tẹ́lẹ̀ wa rí i pé ìtọ́dọ́gba ti ní pé àgbọ̀dọ̀ pa àti lóhùrù àti asiri kọ apá kan nínú àwọn olùmọ̀wá àwọn ní tawil tafsir tàbí sèfáàdì sí ni pé kánàbí sọlá sọlá ọkọ lóhùrù àti asiri kọ àti ìṣáì nínú Madina láì sí láì sójò kò sí kò sójò ṣé ń pé kò sí sábàbí mi ni náà kìí ṣe bẹ̀rù lọ́fà kìí sójò lọ́fà wá sí nǹkan mi kọrọ kó yẹ yín lágbájọ ọdá sí lágbájọ ọdá sí ìrànlọ́wọ́ tá à ń kó jọ láì jẹ́ pé kò lówó tí èsì ṣe pé kò mówó lọ́wọ́ àìwá dá sí ọ wá ní sábàbí mi mo rò pé yé wa wọ́n ní ẹ dá sí kálukú dá sí àmọ́ ní lágbájọ ọdá sí kìí ṣe tàì lówó ló mú má dà sí kìí sì ṣe tàì mówó lọ́wọ́ ló mú má dà sí nígbà tí ọ̀rọ̀ dá sí kò sí sábàbí mi àbí òye wa àìwí kò túmọ̀ sí pé kò sí àbí òye wa torí ẹ ọ̀rọ̀ Ibn Abbas ń bí ìgbà tó sọ pé bẹ́ẹ̀rù àbójú táwọn nìkan náà nìkan tó lè mú yàtọ̀ jámù kìí sàwọn nìkan sábàbí mi náà lè wà tó lè mú yàtọ̀ jámù torí àdámù zikiri laysa zikran lil adam àìkò wí kò túmọ̀ sí kó sọ pé kò sì sí sábàbí kankan ó ní kò sí bẹ́ẹ̀rù kò sójò ṣùgbọ́n tó bá fẹ́ sọ pé kò sí sábàbí ni kò bá sọ ike láì sí sábàbí kankan kò sí bẹ́ẹ̀rù kò sójò ìbẹ̀rù àtòjò ni ò sí kò túmọ̀ sí pé kò sí nǹkan mi ẹni tó bá sì ní kò sí nǹkan mi ò ní wàhálà bá torí pé àìsọ ike ìdí mi wà kò túmọ̀ sí pé kò sídìí mi rẹ̀ làwọn olùmọ̀ á sọ pé ẹ̀rí ń bẹ́ ń bí nípa àtúnlé pasọ̀ láti pọ̀ lóòrò àti asùr magreb àti ìṣá nítorí ààrẹ àbí òye wa tó ló ń sọ pé láì sí bẹ̀rù láì sójò ẹ̀hẹ́n kò wá sí nǹkan mi àjẹpá rẹ̀ pé yé tó àjẹpé tá a bá lo àdìsí yẹn báyẹn tí wọ́n máa tọ́ka sí wípé nígbà tí a bá pasọ̀ láti pọ̀ nítorí ààrẹ aríngbára lé àbáàrí arìntàgbára lé ní onáni ni tani tí Abdullah ibn Abbas radiyallahu anhu. tó lẹ́yìn eléyìí báyìí bàbá tó wá mú adéṣe kan wá tó náà tó tọ́ka sí ó tún ga adéṣe tó òun wá látọ̀dọ̀ Mu'az ibn Jabal allah allah radiyallahu anhu. معاذ رضي الله عنه ونخرجنا مع النبي صلى الله عليه وسلم في غزوة تبوك jáde. Ṣé bá ti rìn àlọ́ ìgbẹ́ rẹ̀? Gbé a jáde pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fún ogun tàbó. فكان يصلي الظهر والعصر جميعا النبي ما صلاة الظهر àti asr lápapọ̀ والمغرب والعشاء جميعا àti magrib àti ìṣá ànábì máa ń ṣe wọn lápapọ̀. ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa àkọ́kọ́ mu'adh bin jabal radiyallahu anhu sẹ́bẹ̀yìn mà abẹ́ẹ̀ mà mu'adh bin jabal òun lẹ́ni tó nímọ̀ jù nínú àwọn sàábé nípa ntọ́ jẹmọ́dájọ́ alḥalal wàlḥaram ẹni tó nímọ̀ jù nínú wọn nípa rẹ̀ nù. anabi sallallahu alaihi wasallam sọ pé tó bá jọ gbé ndà fìyàm Mu'adh ibn Jabal yọ wá lẹ́ni tí ń bẹ níwájú gbogbo olùmọ̀gbánlá yé pẹ̀lú òdiwọ̀n ẹsẹ̀ kan yẹn ni pé gbogbo èèyàn wà lẹ́yìn rẹ̀ pẹ̀lú òdiwọ̀n ẹsẹ̀ kan torí pé kò síbẹ̀ yẹn ti lè ga tó tí ò ní rẹ́ni tó ga jùlọ tòkí kálukọ́ lọ mọ̀ wọn rẹ̀ Mu'adh ibn Jabal ọ̀làsíwájú tọ́ mu'adh ibn jabali radiyallahu anhu ọlọ́gbẹ̀gbà wáyé wa ó ní kharajna ma'a an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam fi ghazwati Tabuk a jáde pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lógun Tabuk àwọn kan máa ń pé àwọn jáde jáde àwọn jáde àwọn ṣe jáde kíní kan wọlé wọn e wọlé jáde yìí náà ni. tòun á ní sẹ́yìn ọ̀kadì sí rí sísàbí sọ jáde àká irú rẹ̀ kan ni ẹ jáde ọ̀wọ́ ó ní kharajna ma'a nabiyyi sallallahu alaihi wasallam fi gazwati Tabu ajáde pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lókun Tabu jíjáde táwọn sàábé máa jáde pẹ̀lú ànábì wọ́n jáde lọ sí kínni wọ́n jáde lọ jagun kí ló gún ẹ̀mí ọ lọ sáhùwálẹ́lá yáyọ lẹ́dínà amanu hal adullukum ala tijaratin tunjikum min adabin alim tu'minuna billahi wa rasulihi. وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون sábẹ́ máa lọ jagun ni ẹ̀yin ti sọ pé kò sógun ma pa àlọ́ ló kù tó bá mu bá mu ọba mu kó ojú yí ọ táwọn sábẹ́ lọ sí wọn táwọn sábẹ́ lọ sí wọn ẹ̀jọ̀ bá lọ jagun yóò kúkú jáde ńlẹ̀ náà nípa ẹni tó sì ń lọ wòran fújì ọ̀nà jáde àbí òní jáde tó jáde yàtọ̀ sí jáde ajáde fógun tàbó ẹ mọ̀ pé ẹni tí tí máa ń lọ sógun ẹ mọ̀ táwọn sábẹ́ máa ń ṣe ni àwọn èèyàn sọ pé àwọn àwọn padà dé àwọn èèyàn sọ pé àwọn padà dé pé tọ́lọ̀ máa kọ pé ibi tá a bá lọ nù adúpẹ́ kọlọ̀ kálukó mójútó ra rẹ̀ náà ẹ̀ tẹ̀sẹ̀ kù tá a fi lẹ̀ o tọ́lọ̀ bá ti kọ pé a padà dé a padà dé ni lẹ́ni tó lè gbórí sókè a fi borí ọ̀tá so imma an na'isha a'izza aw namuta shuhada nǹkan sẹ́mi lẹ́ni tó lè gbórí òkè àbí ká sì kúkú ṣahidi ẹ̀yin ń kọ́ kálukú nínú àti ìfẹ́ kú sá <laughs> ẹnìkan tó ẹnìkan tó kọ̀ǹpáàmù ẹ̀ pé yẹ àti ìfẹ́ kú. àwọn sàábé tí wọ́n fẹ̀mí tí wọ́n lẹ̀ kí làwọn náà wá àwa ń kọ́ òtún màsíkà sọ̀rọ̀ àwa kàga o. but ìtumọ̀ rẹ̀ ni pé a gbọ́dọ̀ mọ̀ nínú wa tó máa ní kí jihad ẹ̀sìn Islam kó lójú ayé wa a ní gbẹ̀yìn ìtumọ̀ ayé má nínú torí tí wọ́n bá jagun ẹ̀sìn Islam yìí sì ara rẹ sọ́rí pé tó bá dé ó kópa ń bẹ̀ ọkàn kúkú jàhìlíyà àbí kó o kan nínú ẹ̀ka àjẹmúnáfíkì kọ́ lọ́n là jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa a rí i pé Mu'adh ibn Jabal ọlọ́run jáde pẹ̀lú anabi sallallahu alaihi wasallam lógun Tabuk anabi máa ń ṣe salatu dhuhra àti asr lápapọ̀ maghrib àti isha lápapọ̀ ṣé ìgbà tí wọ́n ń lọ lọ́nà ni àbí lẹ́yìn ìgbà tí wọ́n ti débẹ̀ ṣé lọ́nà anabi ti ń ṣe dhuhra àti asr lápapọ̀ magrib àti ìṣáì lápapọ̀ àbí lẹ́yìn ìgbà tí wọ́n dé tàbó ẹ̀rù ẹ̀rù dáadáa hmm? ìgbà tí wọ́n dé tàbó ẹ̀rù dáadáa pa bọ́lọ́gba náà la fi kọ́ da kéèyàn máa sọ̀rọ̀ àmọ́ dáa jùlọ kéèyàn ti kọ́kọ́ ronú lọ́nà àtìgbà tí wọ́n débẹ̀ ẹ̀rí ńlá ń bẹ́ẹ̀ nu eléyìí fún nǹkan tí ń bọ̀ yìí kápá wọn pọ̀ kí lọ́nà kìí ṣe nǹkan tuntun bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ aha ọtún wá débi tó ń lọ. ṣé ọmọ dúró dàkókò sọ láti kọ̀ọ̀kan ni kò fi máa mú wá níta tó ní rìn àjò àbí tákòókò kan bá ti tó wàá fi kejì náà kún ìyapa láàrin àwọn olùkọ́ hadithi ń bẹ́ẹ̀ náà hadithi tó tọ́ka sí pé ànábì ṣe bẹ́ẹ̀ nígbà tó débi tí ń lọ sallallahu alaihi wa sallam ó ń mú sọláàtì méjèèjì wá ó mú wọn papọ̀ lẹ́ẹ̀kan náà zohor wàlẹ̀ asur magreb wàlẹ̀ isha tó bá dé àkókò magreb magreb wàlẹ̀ isha àkókò zohor zohor wàlẹ̀ asur. eléyìí ọjọ́ ọ̀rọ̀ tápá kan nínú àwọn olùmọ̀sọ wípé àyè ń bẹ fún ẹ ìwọ onírìn àjò láti ṣe kọ́sùrù láti ṣe jẹ́mùrù bọ́yọ̀ ń bẹ lọ́nà àbòtí débi tọ́ ń lọ ìgbà tí ìdájọ́ onírìn àjò máa ń bẹ àsìkò tó ń lọ lọ́nà àsìkò tó ń lọ lọ́nà wàá máa ṣe kọ́sùrù wàá sì máa ṣe jámù àmọ́ tó o bá ti débi tó ń lọ bóyá ọjọ́ méjì péré náà lọ fẹ́ ṣe rárá o ọ máa ṣe kọ́sùrù nìkan ò ní ṣe jámù. mo ní kó afura wọ́n fẹ́ lọ ṣèjọ́ méjì lẹ́kọ̀ọ́ títí tẹ́fì dẹ́kọ̀ọ́ ọ máa ṣe jámù àti kọ́sùrù lọ́nà tẹ́bátú á dẹ́kọ̀ọ́ fúnjọ́ méjì tó fẹ́ ṣe yẹn àwọn kan sọ pé ó tún máa ṣe kọ́sùrù àti jámù lọ títí tẹ̀ padà àwọn kan sọ pé rárá tó bá ti dẹ́kun tó ń yẹn nítorí ó ṣe ní pé ó máa ṣe kọ́sùrù nìkan ṣùgbọ́n ò ní ṣe jámù kílẹ̀ rí tiyín àti rẹ́ẹ̀rì tani tó ní wàá máa ṣe bẹ́ẹ̀ lọ́nà wàá tún ṣe bẹ́ẹ̀ tó bá débi tí ọ̀ ń lọ. rí tiyín wọ́n ní ẹ wo hajj ní ní yọmu tarwiya ní mina níjọ́ kẹwàá àná níjọ́ kọkànlá níjọ́ kejìlá níjọ́ kẹtàlá oṣù àtijọ́ kẹwàá gan àsìkò tó padà sí mina sí gbogbo sọlá àtijọ́ jẹ́rẹ́ká mẹ́rin méjì méjì ló ń ṣe ṣùgbọ́n kò pa wọ́n pọ̀ pẹ̀lú mi wọ́n lé léyìí tọ́ka sí pé tá à ń bá rìnrìn àjò tá a bá ti débi tá à lọ kódà kó ṣe pé ìdájọ́ onírìn àjò náà nísìnyí bẹ lórí wa kọ̀tọ́ kódà pé ká máa tún wá pa méjì pọ̀ kí kọ́sùrù nìkan láàmà se kí ẹ bá nàbì ṣẹṣẹ mìnà. ṣùgbọ́n gbà tó lọ sí Tabuk ọ̀npa méjèèjì pọ̀ kí. tó ń torí ẹ àwọn lè tọ́ dáa jù ò ní pé ká máa ṣe kíni ká máa ṣe kíni lọ́tọ̀ọ̀tọ̀ ok Tabuk ló síwájú ni àbí ti hajj èwo yìí hajj lọ́kàn yìí torí كان sọ pé من akhirul الله صلى الله عليه وسلم ترك الجمع بعد وصوله ba'da مقصده. ila maqsidihi. wípé ètò gbẹ̀yìn nínú sẹ́sẹ́ anabi sallallahu alayhi wa sallam ni kò fi jamu sílẹ̀ tó bá ti débi tí ń lọ sẹ́wọ̀n pé hajj lọ gbẹ̀yìn tàbùkù ti kọ́kọ́ síwájú ètò anabi ti gbẹ̀yìn nígbèsí ayé rẹ̀ oníkéńgbà tó débi tí ń lọ tó ń ti pé dájú orin àjò náà ló ní ń ṣe sọ láti kọ̀ọ̀kan lákòókò rẹ̀ ṣùgbọ́n gbogbo ètò bá jẹ́ rákà mẹ́rin ṣe ní méjì méjì eléyìn làwọn eléyìn fi fún ọ̀rọ̀ tiwọn lágbára jù wípé ìtọ́ lágbára jù òun náà ní pé ká máa ṣe gbogbo sọ láti lákòókò rẹ̀ nígbà tá a bá wà lóní ìrìn àjò nígbà tá a ti débi tá a ń lọ yẹn ká máa ṣe gbogbo sọ láti lákòókò rẹ̀ ṣùgbọ́n láì jẹ́ pa ṣe jẹ́mọ̀ torí ẹ̀ tó bá ṣe eléyìí wípé gbogbo sọ láti lákòókò rẹ̀ ṣùgbọ́n ń ṣe kọ́sùrù ètò ẹ̀kọ́ ṣe kọ́sùrù rẹ̀ ọ̀dà púpọ̀ tó bá sì pápọ̀ kí à ń má burú à ń bẹ lọ́n kọ́ máa ti kí ni kọ́ máa burú torí pé àlẹ́rìí kan tó sọ pé wọ́n ti kọ̀ndẹ́mù sàlá kọ̀kọ́ ju wípé akàwó kọ̀ọ̀kan síwájú ọ̀kan gbẹ̀yìn lódodo èyí tó gbẹ̀yìn tẹ̀wọ̀n ju èyí tó síwájú lọ ṣùgbọ́n àlẹ́rìí tó tọ́ka sí pé eléyìí ó ti pẹ́ eléyìí rẹ nítorí pé méjèèjì ò takora wọn lódodo méjèèjì kò takora wọn lódodo bìdẹ́lì ipò olóṣè ní jam'an suriyan gẹ́gẹ́ bí Abu Hanifa ti ṣe sọ mo rò pé yé wa kọ́tàkùrà wọn lódodo torí pé lè sẹ́ńtẹ́ máa ń sòrí yẹn wàá jẹ́ wípé gbogbo sọ́láàt àkókò rẹ̀ ló mú wa bọ̀t tábà tún wò á tún pa wọ́n pọ̀ kì torí ẹ̀ wọn ọ̀tàkùrà wọn tò èyí tó o bá fẹ́ ṣe nínú méjèèjì má fi mùṣkílà ibi tó ti lè takùrà wọn ni kó jẹ́ pé ó ṣe asri lákòókò zuhur ó ṣe ìṣáì lákòókò maghrib tó ibẹ̀ yẹn làwọn tó sọ yìí pé kó ọmọ papọ̀ nígbà tó ti débi tó ń lọ lọ́rọ́ tí wọ́n ti la pa so ṣùgbọ́n ètò bá ṣe nu méjèèjì insha allah laba eléyìí ọjọ́ ibi tá a dùn sí lónìí àti rí bó ti ṣe jẹ́ ipò tọ́ nínú òfin ṣẹ̀ríà wípé kẹ́ni tí ń rìnrìn àjò kó ṣe kọ́tùrù kó pa aṣọ láti méjì pọ̀ kí bóyá zuhur àti asr ní àkókò asri àti ní kò tún burú pé bẹ́ẹ̀ náà ní àkókò zuhur níbàámu pẹ̀lú bá nàbí ọ̀sán bá àṣẹ láti tètè níbo ó ti tètè ní Arafah. ehe ìbéèrè kan bẹ tó yẹ kẹ́ ẹ béèrè anabi sallallahu yìí sọ pé lásìkò hajj ní Mina ó ń ṣe gbogbo sọ láti lápò rẹ̀ ní kọsra ṣé kìí ṣe hajj náà lára bá ṣé kìí ṣe hajj náà ní Muzdalifa dì àbí bẹ́ẹ̀ kọ́ ni anabi sallallahu alaihi wasallam ó ṣe àwọn sọ láti lóòrò àti asùrọ papọ̀ lákòókò ti wí pé ó ti débi ó sì mọ́gìrì àti ìṣá ọ papọ̀ ní mùsùlùmí tó ń ti kó ti débi tí ń lọ. wọ́n ní bẹ́ẹ̀ ni kò tako ti Mínà níjọ́ kẹjọ ìjọ́ kẹwàá ìjọ́ kọkànlá ìjọ́ kejìlá ìjọ́ kẹtàlá fẹ́ni tó bá pẹ́ dìgbà náà wọ́n ní kò tako ra wọn. ìdí ni pé ní àràfà à ń fẹ́ ká dúró pẹ́ sàdúà à ń fẹ́ ká dúró pẹ́ sàdúà kí nǹkan kan sì má jẹ́ pé yóò di wa lọ́nà àti bẹ lórí àdúrà yẹn tó rùn ó fi wọ̀. ìdínú Ànábì sallallahu alaihi wasallam tó fi ṣe zohor àti asùrì lápapọ̀ lákòókò zohor kéèyàn lè ba láǹfààní àti máa bá do lọ. ní mùsẹ̀lì fẹ́wẹ̀ ẹ ti dúró látàárọ̀ torí láràbà àfẹ́ kó jókòó kójó yọ ọ tó lọ sí hajj tó bá rìn ọ lójókòó ó sì mí ó tún dìde lẹ́ẹ̀kan náà ni. àyàfi ẹni tó bá ní nǹkan tó bí ìbá ká kò burúkú wọn jókòó wọn á lè jókòó nu mọ́tò náà rárá o torí pé ẹni tó bá jókòó sórí ẹṣin àbí jókòó sórí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí bá ká àbí ràkúnmí àbí nǹkan kan táwọn èèyàn máa ń kùn lẹ́ranko á sọ kó dúró ni olùkọ́ yẹ wa hmm. ó dúró ní jókòó tó bẹ́ẹ̀ lòfin sọ ẹni tó jókòó lórí ẹranko dúró lójúó nítorí dúró ẹranko yùn ọ̀làpalára àjókòó tiẹ̀ náà nígbà tí ẹranko bá tó lóṣù láti wọn náà ti ṣe kí ni ó ti jó àmọ́ má tó tó ń mọ̀ pé nǹkan kan ti tọ́lẹ́mì ṣé ń gbin torí ẹ̀ ẹ̀ tọ́lọ́ jókòó sórí mọ́tò àbójókòó nu mọ́tò ó ń tara rẹ̀ jẹ níjọ́ kí ni bọ́ síta dákúkọ tó tó kí ló gbé ọ wá láti lu yín àtúrò kálíbà alákòókò tọkọ anábì sọlá àti là dúró lórí ràkúnmí rẹ̀ ó jókòó ni o àmọ́ bẹ́ẹ̀ sì máa sọ ni ó dúró lórí ràkúnmí rẹ̀ tí wọn náà bá ní kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ràkúnmí abẹsẹ dúró lórí ẹ̀ ọlọ́dàdù ẹ̀hẹ́n ìgbà táwọn òní kẹ́tẹ́kẹ́tẹ́ tá a lé sí tá a nírà fún mi kálukó dùn olórí ẹsẹ̀ rẹ̀ wàá màsà dùn àmà tó bá rẹ̀ ọ̀ wàá jókòó wá sinmi tó bá tún ti sinmi tán wàá tún dìde padà. la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir náà ní kálukó ọmọ wúlọ pọ̀lọpọ̀ títí tó nà ó fi wọ wàá tún máa tọrọ orí ayé àtọ kìí àmì láàrin rẹ̀. nígbà tó dé Muzdalifa wọn ló ti rẹra láti ń bẹ lọ́run títí tó rùn fi wọ̀ bá wa roughly three four hours tó ti rẹ́ra àtúndàbọ̀ láti àràfà àtúndé mùsùlùmí ẹlòmíì ẹsẹ̀ ni ó nù ẹni tó gun mọ́tò gan lè má ti débẹ̀ tẹ́lẹ̀ tí ó ti débẹ̀ ó ti rẹ́ra àbí ó ti rẹ́ra tó kálukú ń buka tó rùn báyìí táàbà pàgó àbá magreba ti ṣàìkọ̀ sí ọ̀rọ̀ tó ìtumọ̀ rẹ̀ torí àwọn ní kò takora wọn tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ àti màá yín pé ṣe jọ́mọ̀ bóyá ká kọ́kọ́ ká sílẹ̀ àbí ká ṣe ní àsìkò tó gbẹ̀yìn gbogbo ẹ̀ lọ́tọ̀ a sì tún ti rí àwọn sábàbí tó lè jẹ́ ká ṣe jámù a sì tún ti rí pété abá débi tá à ń lọ ewu lọ dáa jù pẹ̀lú kọ́sùrù ṣé ká máa ṣe sọ láti kọ̀ọ̀kan lákòókò rẹ ni àbí àyè tún gbà wá láti fi sọ láti tọ́ tẹ̀lé ká fi kún kó di jámù àná gbogbo ìta abá ti bẹ̀ insha Allah wa bihamdik